bó ti dijọ́ kan umaru bá fẹ́ ọfẹ́ sẹ̀ afẹ́fẹ́ bá sáré lọ́ọ́ bá gbé kíní omi àlùwàlá igi wà umaru bọ́ sẹ̀ tán ń bọ̀ padà yọ ọ́ dàjọ́ kó báyìí abúlé bá ti bá bá gbó mi ẹ bá ń sẹ omi sí lọ kọ́ mọ́ fi sàlùwàlá ẹ̀kọ́ tó ga nìyẹn jẹ̀mọ́ méjìlá àfa tá a máa ń ní ẹni láàfa àti ọ̀sọ̀ pé má bàa gbẹrù halali ni dáadáa làfa àti ẹ̀yìn láàfa àti pé tá a bá gbẹrù fún un ìjọ tó bá gbẹrù fún yín tàbí bá gbà lọ́wọ́ rẹ̀ yóò fi ilẹ̀ fún yín ṣùgbọ́n àwọn tí wọn ì fẹ́ gbẹrù fún yàn àwọn tí wọn fi ń kọ́ sí àwọn kan nù àwọn àfa wa ni ìgbà tó lọ́hùn ó gbé wọn dìde ó gbé wọn dìde ọ̀pọ̀ wọn ní lásìkò kan tọ́jà pé tí wọn bá aláwọ̀ kíní nǹkan fáwọn èèyàn wọn ó sì ṣe ń wájú ọlọ́run wọn náà wá fi ń tẹ́tì má ìdí ara wọn láti ra wọn lẹ́fọ̀ lọ́hùn wọn ò pè ní àràmù. Ah, padà ẹ sáfìyàn lè fáwọn ń kéwù. ẹ lẹ́yìn lẹ́yìn lọ́wọ́. àdìmẹ́bí sàtàlámù ọlọ́kànà kẹ́ni kọsẹni ọdọ ato ní ọmọdé bí adama ọlẹnti máa bá kó bàtà rẹ nínú ọsàbí ń wè bá lù oní ẹni abúlábùnú abbas ah abúlábùnú masoud asafúnla sọhibu nàlẹ yìí wọn ti wá oní tí anabi máa ń rìn kéésì anabi lẹ́nu gbà kọ̀ọ̀kan anabi máa ń ní abúlábùnú ah, masoud ni máa ń mú lọ àti yẹ ẹni wù àti máa lọ lóní ó kó bàtà táwọn bí ti rí bàtà ọwọ́ rẹ̀ lẹ́tì bá bàtà pẹ̀lú ìkìrán gbogbo ọmọ akéwù súnà lọ́ọ̀rì ìmúlọ ẹ̀sìn ọlọ́run láàrin èèyàn méjì náà ló ti dúró láàrin aláṣejù àtàláṣe ètò bó ṣe irúṣà ṣe lọ́ọ̀kẹ́ ló ti fọ́n bàtà dànù ọpọ́n ilé náà nu apọ́n ilé náà lọ́ba bu ẹkún padà kò dẹ́sẹ̀ kan mọ́ bàtà wọ́n ti rà fún náà bọ̀dá iná lọ́ba kó láti UK ẹkún burúkú ọba da kó sásù dárọ̀ ká da fún ta